مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله أجني أنا كياني وينبا با ko إنه inaho rabi ní ráyé àkàhíyà tó tẹ́tẹ́ rẹ̀ mú túrú rẹ̀ ó àtùkẹ́ náà ọdún tó múrí sọ́lọ́láwà lẹ́wà ní sọ́lọ́mù ìjẹ́ ọrọ̀ mọ́kà lọ́wọ́ mọ̀dínà aná sẹ́rẹ̀ a ọ̀rẹ́yìn gba inú february 2013 múrí sí àgbókà àkídàáhùn tí ó wọ́n ní owó ìgbẹ̀rẹ̀ ló káwọ́ ìjẹ́ so kawo ce yana da yawa faru da gidan mutane wani su ɗan wa ya gogo ibo na hana first february and they had a friend sana he ogwe month umar subhanahu ta'ala oka inna iddata shuhuri inda Allah isna ashara shahra umar ki ogwe anaiti dan ogwe orewa then recover na then wherever you when you non create yom halaka samawati wal ard kwa non tusamu litis fi kitabillah ni umulhi so da oni papa na muharram e januari ni ko wana we sorry sofar e februari so and inshallah taala more or less when januari nen februari nen ma hira hannu bolo zuni ne bai ɓashe wuna da bokanin in yori kanunul awal kanunul sani a dis february march and on voice of bokanin uri abin inshallah ta'ala na akidon oya zata aka inshallah mai sai january to december ame ogori ome ome ori na ijanus ame eke inshallah ta'ala na only january ni ọdọ fún mi lọ bí Ẹjẹ́ níyẹn orin ìbáyín ó ká orí tí ó fẹ́ wà láì 2013. Ọmọdé ó sí ìwé náà ká ṣáná al'akídọ́tò al'islamiyya ọní min alkitabi wa sunna as-sahiha ọní Muhammad ibn Jamil Zainume min odo shauta. Wani tunana jini awaka na aranye deki ohine ohine islam aranye deki ọ̀tọ́ islam aranye deki oyiwe uh, deki pillars of islam kankan with islam ohine enehini islam then a kisa bi rukun rukun orukunya rukunani ọwẹ́ ẹ̀bá ọlọ́rọ̀ dọ́wẹ́ arkan so a kisa

so ọka jibrilun yas'al otu islam nọ eri ekene hadis ọrẹ ẹni arbaun nawawiya anaika ba ọ̀nà ọ̀rẹ́ e, 40 hadis ọ ni imamu nawawi bin rahimahullah lẹ́dí hadis rẹ̀ nánẹ anaika hadis ọ̀nà imamu muslim ọdọ ọrẹ ni di imamu nawawi ṣọ́tọ̀ ẹ̀ ní sọ ìwé ni arbaun ya. ka mọ̀lẹ́kẹ̀ jùlọ lọ́rọ̀ pọ̀pọ̀ yàn ẹ̀lẹ́kẹ̀ mọ̀lẹ́kẹ̀ jùlọ lọ́rọ̀ ẹ̀yọ́ ṣàbírí sírí ànìhàn ìjá náà ló tó sọ́lọ̀ sọ́lọ̀m ka ya umar ya umar atadiri mani sa'il wà ní hùsù rẹ̀ ẹ̀sọ́n ní sẹ́dọ̀mọ̀